store ẹ má máa ta. you asked my name and I told you my. iṣẹ́ ìbá ti ní ní store ẹ má máa ta ẹ má máa ta níta ìbá ti ní mọ́ èèwọ̀ ni haram ni. eléyìí àwọn concept ìkan náà àwọn concept tí sẹ̀ríà Islam tó mú wá fún wa nìyẹn. ara àwọn concept tó mú wá fún wa nìyẹn ẹ má máa ta nǹkan tí ò bá ti sí nínú kíni ẹ̀yàn mọ̀ta nǹkan tí wà ti sínú máa kí tí wà ti lọ́dọ̀ yín mọ́ ẹ̀yàn lára bí ta fẹ́ múlò nù bí òun wá ni pé àwa ara ara wa ṣàwàlá ní tó ayé pàwàlá bá ní àwọn ọ̀pọ̀ ayé bá mọ̀ bí wá sórí ìpé òkè kí ta ìfẹ́ ta mo tí ì bá ṣàwàlá ní ayẹ́pọ́jà tí ì ti ti wà la ta ọjà tí èsì ti wa ajẹ́kùn láti kí ni la àwọn àfà wọ́n wá sọ pé sọ pé anybody tí máa ti lé sẹ̀mí tí ń bẹ nínú ayé àti tó ti bẹ sámà náà dúkìá bùkátà ọlọ́niwa dúkìá ọlọ́niwa yálà ni o mùsùlùmí ni o èyíkéyìí inú ẹ̀dá tó bá ọlọ́ni dúkìá ọlọ́niwa torí pọ̀ áyà ní sàkójú ìpé dúkìá ọlọ́niwa tọ́nà aláhàtà aláìsàn ọlọ́run bá describe bó ṣe dá wa yamis ó describe bó jẹ́ kò ló ní wa àwọn tó ẹkùn àwọn àlábá ni mọ́tàkọ́ àlábá produce mọ́tò àbá àlábá inventing kankankan sẹ́kọ́ àwọn ó claim pé made by ọlọ́run bá lè jẹ́ wá ròyìn pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń bí lábẹ́ ṣe fáìn tó yẹn o ahsan na khaliki bẹ́ẹ̀ ni bó ṣe bọ́lọ̀n bá tó wá ṣe tó yìí ọlọ́run Allah subhanahu wa ta'ala jẹ́ kó yé yí pé ẹni tẹ́ẹ̀rí tẹ́ẹ̀rí kó fáìn tó rẹwà tó ń tí ń dùn wò yìí ọlọ́run Allah nínú made by òun ló wà nínú kíni made by òun olẹ́niyẹ wà ìyẹn tọ́ka sí gbogbo wa pátápátá yányán made by ọlọ́run ni made by ọlọ́run ò ní àìsí made by nǹkan mi ẹ̀hẹ́n tá a bá ti wá gbọ́ yí pé made by ọlọ́run ò ní gbogbo wa a jẹ́ pé ń tá a sọpá afẹ́ mọ́ tàì àwákọ́lání ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an ọlọ́ni walaqad karramna bani adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila walaqad karramna bani adam ọlọ́nà àti pọ́n wọn máa nábi wa ádámù rí àti kún wọn lé lọ́pẹ̀ láwọn ọ̀nà tó pọ̀ wà hamalnahum fil barri wal bahri arọ wọn lọ́rùn débi pé wọ́n lè gbé lórí omi wọ́n lè gbé lórí yẹ̀pẹ̀ wọ́n lè gbé lórí kó wọ́n ń gbé lórí wọ́n ń gbé lórí yẹ̀pẹ̀ wọ́rọ̀sàkùnrin mínà tẹ̀yìbá gbogbo nǹkan tó tó dáa tó dáa mèremère òun ló fi jíǹkẹ wọn wà fàbọ̀nà fún àdá kẹsìn mímọ̀nà kọlákùnà a sì tún pọ́n wọlé apọ́n wọlé ju àwọn ìjìnànú ala kẹsìn mélòó mélòó ní ẹ̀dà tó lọ́wọ́ àdìgẹ́ rádá ọlọ́run láwàá náà láti dá wọn náà àwọn apọ́n wọlé mímọ̀nà kọlákùnà nínú ta àtidá tẹ̀fọ̀rí tó wọ́n pé ọlọ́run kílèmù pọ̀nlò ní wá a ti sọ pé hadith kan wá pé a gbọ́dọ̀ ta nǹkan tí ìbá ti ti wá ẹ̀tí mẹ́ngẹ́ẹ̀tì àbí tí mẹ́lógún àbí tí mẹ́ndùgbẹ̀ kò lọ́jà nínú stọ̀ kò gbọ́dọ̀ máa tajà tí ò bá ti nínú stọ̀ kó wá lóun ti òré mi yíwọ́ òré mi èyí ń ṣe kò bá jẹ́ kídínì kò bá àjápá o kò bá àjújú o

páàtì kan nú páàtì ọmọnìyàn páàtì lọ́lọ́ ní a máa tàyò tá a bá wá jẹ́ pé a bá wá gbọ́yé tọ́lọ̀ aláṣùgbà tọ́lábá ní ẹmọ́ta páàtì páàtì lọ́lọ́ aláṣùgbà ní a máa tàyò ìgbẹ̀láti wà mọ̀ aláwọn tí wà máa ta òdìdí èèyàn of recent ẹni tó báyàn ló jẹ́ jù wọ́n máa wọn obìnrin mẹ́rin kan wọ́n ta ọmọ kékeré kan ní 130,000 naira àwọn èèyàn ronú gan pé ah, ẹwù ọmọ ilé yóò kàn tó pọ̀ sí náà ní jàrí mọ́kànlá pọ̀ kò ní sówó táà nà fún àtàzẹ̀ kìnnìkan ẹwù ẹjá táwọn jàrí pọ̀n ó sì rọgbó ló fi mú ẹni tí bá ti rọrùn pọ̀ lè ta kídìnì òun náà pèsè wọ́n sì máa sọ̀fáìfù kan irú ẹni ń bá náà kí ẹ̀jẹ̀ máa ṣe wá àṣìfà kí ẹ̀jẹ̀ máa gbà mọ́ràn ẹni náà lè pọ́ ọmọ tó ń bí tó mẹ́ta mẹ́rin márùn ó ń gbèsè wọn fẹ́ yà kó ń ta kan náà kó ń ta mẹ́rin nú ẹ̀ kó wá akẹyọ kan kó máa fowó yòókù tọ́jú rẹ̀ èyí irú dọ̀rúrà tá a wá mú wá lórí pé ihun tó bá jọmọ́ ẹ̀jẹ̀ dọ̀rúrà tá a mú wá lórí pé ihun tó bá jọmọ́ ẹ̀jẹ̀ a lè ta ṣùgbọ́n tí dọ̀rúrà bá ti dé a ta ẹn tó fẹ́ ta ó jẹ́ pé látàpọ̀ náà ti gbọ́rọ̀ náà yà bí àwùjọ tá a bára wà yìí ní tá a mọ̀ ní pé wọ́n máa ń tẹ̀jẹ̀ jù ni abẹ́ ìṣẹ́wàtí kò ní gbọ́ òun ti mú yàn business so ẹn táwà gbé lọ sí ní ìsìn ni pé ẹni tẹ́ pẹ́jọ òwúrọ̀ àbáwá dé bá ó wá rẹ́ nìkan àwọn dókítà wá láwọn ti testosterone gbogbo kidney rẹ̀ àwọn ti wúlò gbogbo táwọn ti wá testosterone yìí àwọn ti rí i pé ó lè wúlò fẹ́ nìyẹn ohun tí lòó lọ tí ó fi rà lòwúrọ̀ àti dìde wọ́n yìí wọ́n yìí fi dá lójú pé ìṣáàlá àtàmọ́ láti ṣe tábà ti dé bá ń gbẹ́yọ kan yìí bọ̀ ẹ sì tún máa tẹ̀mí lọ díẹ̀ ẹ sì tún máa tẹ̀mí lọ díẹ̀ ẹni yẹn tó lè ra àbí ò náà ti rí pé famanubotọ́rọ̀ àgbọ̀rọ̀ tiẹ̀ náà ti rí pé famanubotọ́rọ̀ gọ́yọ̀rọ̀ gọ́yọ̀rọ̀ ẹni bá jẹ́ para lónìí tí èé ṣe pé fẹ̀ẹ́yún ẹni bá jẹ́ para lónìí tí èé ṣe pé gírímẹ́káì fala isma ali òun náà lẹ́sẹ̀ tó bá ra kan ẹni tọ́ta náà òun lè lẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ẹmbá jẹ́ pé ara wá ní ara ló ní mí ebi ń pa mí oníkan ṣe mí mo ṣùgbé kí n ta kídìnì mi ara ẹlú èèyàn ọgbọ́dọ̀ ní wọ́ o ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ara tó ní òun ni pé òun ní health challenge health challenge tó wá ní ẹ̀ wọ́n ní tó lè fi survive torí pé a máa ń miss kóòtì ara nínú ara nínú ìta ǹsọ̀ ara nínú yìí ṣe pé ara nínú yọ pé kò sáà fẹ́ ra lẹ̀ ara nínú kọ́ lè sára níni want ní tó ní òní àbára níni need ọ̀gọ̀rọ̀ tẹ́lómi ń pè ní para ní ohun a níni kí ni want ní fi sára níni tó jẹ́ need ìdẹ̀n ní ìdí ní pé àlàáfíà ní ẹnìkan rún lọ́wọ́lọ́wọ́ ní ìdíkò need a jẹ́ amọ́kọ́ni tó ń kàn náà rọ̀ tí ẹ̀mọ́ survive in tó survive ní wọ́n rọ pé kidney àbí ìjẹ̀kan ní wọ́n ibì kan ti fẹ́ tà fún àbá tíṣàtì kan tí wọ́n lò fún fàbí àwọn nẹ́ẹ̀mà kó kàn fi lè sọ̀bá ìkọ̀dá tàn ṣùgbọ́n ẹni tó wá lébi ń pa òun tó bá jẹ́ pé bí lásán ní ń pa tó bá ti rí tí ó jẹ ní táìmù yẹn tí ó gbé tí ó ọ̀kọ́ jẹ ní táìmù yẹn in tí islam ní kọ́ ẹgbẹ́ fàmà ní tọ́rọ̀ five million ń kọ́lé kan ń ra mọ́tò kan bẹ̀ irú àmọ́ irú tọ́rọ èèyàn ọ̀hún a gbọ́dọ̀ tá nǹkan kan ara wa wá kọ́lá ni o haram ni ká tá nǹkan ara wa ká sì business haram ni fine ibi tá a wá lè wá lọ rè sáà wá lè ṣe tàbárò a lè ṣe gift sẹ́ńpá sọ̀rọ̀ pé títà pé òní haram sáà wá lè ṣe gift pẹ̀lú tọ́lọ̀ ọba àlekẹ́ Allah wa ta'ala èyí tó fún wa nínú orí tó fún wa sáàwá lè fi ṣe ẹ̀bùn látara wò pé ah wọ́n ní lágbájá tó bá ní ìdí ròyìn àwọn sahaba fún ọ̀nà ọ̀rùkù hàn wípé nígbàtí àwọn Madina sorry àwọn ansor gbogbo wọn àbígbà tí wọ́n kálùgbọ́n wá jí fún wọn lójú ogun tí wọ́n wá ní nira ẹnì kó mọ̀ pé ní mi ní èmi lọ wọ́n fún kálukú ara wọn ní fọ́bù wípé ayò ẹjẹ́ kí n tún sèvù sóòrù lágbájá èmi sì tún lè survive wáá bí one hour ó dẹ̀ kó ògbẹ́ tí ń gbẹ lágbájá yìí títí ẹ̀yìn ó lè má lè survive for without during, during, during that duration in that sense irú situation báyẹn tàbá ara nìkan tó wà pé ah bóyìn ṣe wà yìí ara ti ń ní òun ara nílé eléyìí ò ní pé tẹ́ni kidney tó ń bá ti rí tó máa ẹnìkan lọ máa ṣe tàbárọ̀ fún ọ̀fẹ́ ṣe gift fún gift tàwọn abẹ́ ṣe fún yìí sẹ́ni àbí àwà lẹ́ni pé a bá tó lọ ẹsẹ̀ntikéètì pé ètò náà fẹ́ sí wọn nípò ńlá ṣùgbọ́n tá a bá gbọ́ pé ètò náà fẹ́ ṣe o náà lọ́mọ ó ní mọ̀lẹ́bí ó láwọn tí wọ́n ń wò náà àwọn ọmọ ìjìnlẹ̀ wá ríṣẹ́ fún wa sí gbogbo àwọn tí wọ́n máa ń ta tán máa ń fún yàn ṣàpá pé títà rẹ̀ ọ̀dá ṣùgbọ́n tán máa ń donate kidney kidney nínú méjì tán bá ní tán máa ń fún yàn lẹ́yọ kan nù rẹ̀ ṣe máa ń survive tán máa ń survive fàbí àwà ní ìmọ̀ a sọ pé tọ́ ojú pọ̀nà tó bá ṣe gbogbo rigorous test tán máa ní kó ṣe tó bá ti fojú hàn pé wà survive kò sábúrú bẹ̀ ṣùgbọ́n tá ẹ pé tó fojú hàn ni pé èèyàn ò lè survive àbúrò àmì ò ní búyàn òsì níta òní bùn yẹn òsì níta èèyàn máa ń ronú bẹ́ẹ̀ tí wọ́n ti fa ọpọlọ ẹ̀ lọ ló jẹ́ pé tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ti ń bá Sa'id Sa'id sọ̀rọ̀ nígbà tí ń sọ yí pé ah, òun gbọ́dọ̀ pé tí òun ò pé ń ṣòyìn òun ò pé ààrẹ ọlọ́jọ́ dé eré ànínábì ṣé mo lè fi gbogbo dúkìá mi ṣé mo lè fi tọrọ gbogbo dúkìá mi yányán tí mo ní tí mo lè fi tọrọ nítorí bá níyàn pé títorí tó náà ti náà ni anábì nílá ah, ó dá sí kí n dá sí mẹ́ta kí n kó méjì inú rẹ̀ kí n ti sàárá kí n fẹ́yọ kan lẹ̀ fáwọn mọ̀lẹ́bí anábì nílá ah, ó dá kí wá ní ó dá sí kí n mú kí n dá mẹ́ta kí n wá kó méjì ilẹ̀ fáwọn mọ̀lẹ́bí mi kí n fẹ́yọ kan tọrọ ń bẹ̀ anábì ní ṣùgbọ́n ẹyọ kan tó ó dáa jù kó wá tún wá máa dáyé wọn láàmú lọ ẹn tẹ́ gbọ́n rẹ̀ bá ti kidney lẹ́ níta ó bá fi yankan lẹ̀ òun náà ní wúlò mọ́lẹ̀ bí rẹ̀ mọ́ sẹ́pọ̀ tí kó wọn nù sòrò àwọn abúyàn kan lójú ojú ẹ̀kan tí wọ́n náà ti ní òwúlẹ̀ gbọ́n tẹ́ tẹ́lẹ̀ balabala ni wọ́n wọ́n tàwọn bọ́ gbígbẹ̀ ibi tó ẹ̀kan ti mọ́ ronú pé bó iṣẹ́ ìbùn àwọn iṣẹ́ ìtọ́ ẹ̀kọ́ tí wọ́n mọ́ ronú bó ṣe máa sísì wọn àwọn máa sísì ẹ lọ léwẹ̀ àwọn máa sísì ẹ lọ tẹ́lẹ̀tì àwọn máa sísì ẹ lọ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ tẹ́tẹ́ fọ́pọ̀lọ ẹ̀ ó ní pé àlàǹfààní látàn kankan nú ara wa àlàǹfààní ẹ̀jẹ̀ èèwọ̀ ni jàmáà ẹ̀jẹ̀ ká wá sọ lẹ́nu ń bì pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹni tá ìsàn ṣe léyìí tó jẹ́ pé ó jẹ́ medical àìsàn abẹ́ ẹni tá ìsàn ṣe àtàkàrà pé the main concept ẹ̀jẹ̀ àti gbogbo ń dín bẹ́ lára wa tẹ́lifíṣà àlàǹtẹ́pẹ́ àdásùwọ̀n àtàrà lónìí wọ́n lé ìwọ̀ ní kàtà bó wá lábẹ́ sọ̀tàrọ̀ àwọn lẹ́kùnlájà àwọn àfá àbú àtàwọn àfá àwọnawọná tó wá di pé táwọn mú ní bàdá àbáwọn tí ó fà tẹ́gbẹ́ tán mú ní bàdá ní pé àwọn fẹ́ máa ta pàtì yàn àwọn fẹ́ máa ta ẹran ara èèyàn ṣé ẹ̀rí wà páàlẹ̀ ẹni tó ti ẹ̀jẹ̀ pójá láìsàn yàn ta nípa lè dùn nínà tún pé the certainty pé a survive ẹn tó wá ti wá fún sáàlẹ̀ yọ nǹkan náà ara ti ẹ̀báyá kidney rẹ̀ àbíká ti ẹ̀yọ ojú rẹ̀ kan àbíká yapa rẹ̀ kan pápá àti yíkú ti kan alẹ́yàgbó òkú ìkáfisápa ti fi sáàlẹ̀ lò dáa ṣẹ̀rẹ́ Islam ó sọ fún apẹ́ tó kú ẹ gbọ́dọ̀ yọ nǹkan kan náà ara rẹ̀ kẹwàá fi sára àlàyé torí pé àpọ́nlé jẹ́ ẹ̀fún gbà tó wà láyé òun náà wọ́n ní ẹ̀fún gbà tó bá kú òfin Islam àpọ́nlé jẹ́ ẹ̀fún òyìnbà tó bá wà láyé òun náà wọ́n ní kẹ́ṣe kíni kẹfún nígbà tó bá kú náà ẹwà ogun tá a wá ń sọ yìí tó wá yẹ kí a wá rán gbọ́ pé ẹ̀sìn tó wá ní kọ́nsẹ́pìtì fún gbogbo tá à ń sọ yìí ẹ̀sìn tó sọ̀rọ̀ nípa dúró moral tá à ń sọ yìí tó sọ̀rọ̀ nípa dúró ethics tá à ń sọ yìí tó ń wá bẹ̀rẹ̀ lọ́yẹ ká tá wọn gbọ́ pé àwọn kan fún wa pé àwọn ń tapá wọ́n ń torí wọ́n ń tẹsẹ̀ wọ́n ń ta wọn. ṣé ibẹ̀ láti wá torí pé ẹjẹ́ ẹlọ samples ẹlọ samples ọ̀gá wọn tí wọ́n ń ta lókù lẹ́jà tí wọ́n ń ta orí ta gbogbo ẹ̀mọ́ yìí ẹlẹ́sì àwọn oló máa ń pọ̀ bẹ̀ aláwọn ẹlẹ́sìn mi ò sí bẹ̀rẹ̀ àwọn oló máa ń pọ̀ bẹ̀ muslims ọgbọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ń ta àwọn ọkùnrin tí wọ́n ń ta níbodè ní kinní kan àwọn àlàjá àlàjá àlàjá lẹ́yìn mọ̀ gbọ́ ó ti wá ní dáfẹ́ra áfò orí kan ti yẹ ti ń ta dáfẹ́ra kọ̀mpútì ó ti yẹ ti ń ta eléyìí lára ń tí ó yẹ kán ìtẹ̀ máa fi ṣe wáàsí fún wa ni torí pé normal thinking ọmọ ènìyàn gan jẹ́ kó yé wa pé kìí sí business tó yẹ kí yẹn ṣe ẹ wọn wò ní ìsìn naturally wọ́n léèwọ̀ ní ká ta ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ èèwọ̀ ni islamically èèwọ̀ ní ká tẹ̀jẹ̀ èèwọ̀ ní ká tàn nu ara wa èèwọ̀ ní ká tàn kan tó yẹ pé akànfẹ́ ta káwọn tí wọ́n bá sáìsàn fi jẹ́gún àwọn ará lọ́dọ̀ wa èyíwọ ni jẹ̀máà ẹni tí ó wá jẹ́ pá babaláwo kan lóní ọlọ́wọ́ wá àbáǹjẹ́lú kan lóòrùn fẹ́ mẹ́jẹ̀ àbóhùn fẹ́ gba orí ẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ń nà business tí à ń pẹ́ ní ò ní bẹ̀rù ọlọ́ wọ́n ti wá lórí ìsìnkú sẹ́ẹ̀ ní mọ́nu torí pé náà mọ̀ pé ogun táwọn ń sọ yìí èyí illegal business àwọn business tí ẹni ló tẹ́pà náà sọ pé nǹkan tí ọ̀dá náà ní nǹkan tẹ́bá ti ń ṣe tẹ́ẹ̀fẹ́ kẹ́nìkejì àbí tẹ́ẹ̀fẹ́ káwọn ará èèyàn mọ̀ pé tẹ́ǹtì business tẹ́yìn yóò lè fi lọ́mọ lọ́wọ́ kánà títí ọlọ́run ará ṣùgbọ́n àtà ṣùgbọ́n nípa ìwọ̀n yọ́ṣà alẹ́bí ní ẹ̀dà òdàrọ̀ kù kó ń kálukú yín bẹ̀rù ní pé ẹ̀yin yóò kú ò láyé ẹ̀ẹ́dùgbìn tẹ́ǹtì wa ta'ala kókó ní táa fẹ́ mú jáde ni pé káàtì ara wa àwa kọ́lá ní Allah subhanahu wa ta'ala lónìí nínú bísínẹ̀sì náà ti lọ́pọ̀ àgbọ̀dọ̀ ṣe ó ní pé tí ìbá kì í sàwálà ní tí ìsàwálà jẹ́ pé a jẹ́ olúwe tí wọ́n ti fi wá sọ pé ẹ máa bá ń ta ọlọ́run bá tó fún wa lára wa ní agbó ọlọ́run bá lè fẹ́ lá máa ń bẹ̀rẹ̀ ó sì ní òbí wa lè rìn rẹ̀ ló jẹ́ kó fún wa ní táàfìsì àti táàgbọ̀dọ̀ fi ló jẹ́ kó fún wa níbi táàlùsí àti táàgbọ̀dọ̀ fi kíni táàgbọ̀dọ̀ lójú ìwá ta nǹkan kan nínú páàtì ara wa èèwọ̀ ni ibẹ̀ ni ó wà bá débi pé tó máa rẹ káàkà gan dé èèwọ̀ sáwálé wá fi múlẹ̀ ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin ọya ẹ̀fì ẹ̀mú obì ẹ̀fẹ́ra àbúkọ̀ ní wọ́n ṣe àwọn kọ́ọ̀tù gbogbo wọn báyé wọ́n ṣe ní ẹ̀mú obì ẹ̀fẹ́ra ṣàlórí ní ìdàmú iṣẹ́ tó kálukú wọn bá gbà fi ṣe gbogbo àwọn eléyìí ọ̀nà ẹbọ ni lára bí tá a wá ń sọ yìí ẹnimọ̀ wípé kò kọmọ̀ ní ọ̀bíṣẹ́ǹ ṣẹ́ wọ́n mú èèyàn mẹ́rin wọ́n ta ọmọ kékeré ní 130,000 naira ọmọ tí wọ́n mọ́ tí ó dìrẹ́dà bóyá ní di governor àbúrò ní di president ṣùgbọ́n àwọn ilé tó sùúrù wọn business is legal business ló kálukú ṣe kí we are living in society yẹ pé àwọn tí wọ́n jẹ́ criminals ni wọ́n they happen to be our mentors They happens to be our mentor Jama'a. Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé ń tá àjẹ́, ń tá àmù. Ní ó sọ àwádìí lórí burúkú wájú ara subhanahu wa ta'ala. Ọ̀nà tá a wá lè gbà wá fi má jẹ́ pa wà lára wọn. Ó ní ká náà jìnà sí business àwọn òwò tálà sùn àtàrà bàtà ìkìn tí ní ká jìnà sí. ti ta wà ní ẹjẹ́ ara wa iná ìmọ̀ láwọn ibìkan tí ó pọ̀ dé. ní ọmọ ṣe donation donate ẹ̀ fáwọn tí wọ́n máa ń gbà pamọ́ àwọn tí wọ́n ń gbà pamọ́ náà kéṣe pé ogun bẹnu wọn lọ́pàá náà ò ní ṣe gíní wọn ò ní ìta ṣùgbọ́n tí bẹnu wọn lọ́pàá náà ṣe gíní wọ́n fi ń ṣe business ló jẹ́ káwàá mú wá ní àti topic fúnra rẹ̀ ní ìsìn pé ẹ̀jẹ̀ business kọ́dà subhanahu wa ta'ala kó ṣe